òun náà ń bẹ nú àwọn àmọkùmù táwọn èèyàn tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ nínú rẹ̀ ní gbó igbó ti dorí wọn rú igbó ti yáyàn wèrè igbó ti sọyàn dọmọ àdá yọmọ á sọ̀rọ̀ bí ẹni tí gbogbo nǹkan ti dàrú fún ó lè kẹun àfi bíi talẹńsà mọtò yọmọ sọ̀rọ̀ bí ẹni tí nǹkan rọlù àbó nǹkan ẹ sì máa rí lọ́pọ̀lọpọ̀ lorita lóríta lóríta gáràjì gáràjì bí mo ti ń bá ti máa ṣiṣẹ́ ẹ máa gbóòórùn tí wọ́n máa fagbó lọ́tún wọ́n máa fagbó wa ìjọba kùdìẹ̀kùdìẹ̀ rẹ pọ bàjẹ́ nàìjíríà yìí. àwọn kan yẹ yẹ kí wọn patronize ọdọ ẹni tí ń àwọn náà máa gba tiwọn bá ti ká mú yẹn mú ni gbogbo bàjẹ́ a sì mọ̀ pé wọ́n fi ń dọ̀pọ̀ lọ́rùn wọ́n fi ń bàtàrà wọn jẹ. wọ́n ń kógbó kọjá wọ́n á kó pákó lé lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ tí ń lóòtù tí ń kọjá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kìí ṣẹrù tó dáa náà ń kó kọjá ẹrù igbó ń bẹ́ ń sàlẹ̀ wọ́n á kó pákó wọ́n kó pákó wọ́n kó pákó lé lórí èèyàn wá ti wá náwó lọ́nà kó fún yín lẹ́gùn jẹ ọlọ́pàá lẹ́gùn gbogbo sẹ́tọ̀ yẹ kẹ́sẹ̀ ẹ̀ níṣẹ́ ẹ máa gba àràmù ẹ sọfẹ́ wa sọ fún gbogbo pákó ní ká tu bẹ́ẹ̀ ni ẹ tu wò ńgbà tẹ́ bá tu mẹ́ta wò ẹ máa dán kó kọjá wọ́n pẹ́ kó tó ṣèjọ́ mẹ́ta lórí tútù ẹ máa sọ ìbáwọn náà ti lẹ́ni tí ó sọ ẹni tí ó sọ máa bá wọn rìn ẹ̀yin ẹ sọ gbogbo pákó mọ́tò bíi mẹ́ta wò kẹ́ ẹ wò ọ̀pọ̀lọpọ̀ bọ́ọ̀lù àjárì tá kó kọjá zero pé bọ́ọ̀lù náà lọ járì kọ̀ bọ́ọ̀lù àjárì hundred percent yóò jẹ́ pé àwọn nǹkan aburú mi wà bẹ́ẹ̀ kódà àwọn máa ń kóbọn kọjá àwọn ammunition tọ́ pé bólà járì làwọn ń pè ammunition lọ́wọ́ àbẹ̀ tọba wa ya anibọn ti spread lọ́wọ́ àwọn èèyàn ṣé èèyàn máa ń ṣe prevention ni àbí wàhálà dé láwọn àmọ́ wa wọ́nà láti present ẹ̀ nàìjíríà yìí example alákọ̀ọ́kọ́ ni ní gbogbo ayé wọ́n máa dẹrálẹ̀ káburú ọ̀sẹ̀ lẹ́nu ńgbọ̀ bá ṣẹlẹ̀ tán ọ̀ wá ní ọ̀ ní rí nǹkan kan ṣe sí bẹ́ẹ̀ ti tún bẹ́ẹ̀ tún rí wọ́n tún kó àwọn ọmọ kan ní dapchi àbí kìnnì kan tó ń pè mẹ́ ti boko ti kí ni wọ́n ń pè náà rí chibok kọ̀kọ́ wa wọ́n tún jẹ́ àwọn kan kó hundred and five àbí hundred and fifteen àwọn riwayat torí ngbà kan tún ní ninety kìnnì kan riwayat gọ́fíńmẹ́ntì yóò bẹ̀ sọ pé fifty kìnnì kan àti ṣé tòmátò ni wọ́n ní ẹ̀kọ́ wọn. wọ́n ti wá ń parọ́ fáwọn èèyàn ìjọba pé wo ẹ ẹ lọ fọkànbalẹ̀ gbogbo wọn láti gbà àwọn ọmọ yẹn yọjú sí mi láìpẹ́ gómìnà wa ń san páàbọ̀ ibẹ̀ ẹ lè ra àwọn ọmọ wa ní ẹ lódodo lódodo àwọn sọ́jà ò tí ì rọmọ kankan gbà ẹ ti sùúrù fún wa ni àwọn èèyàn bá ń rọ̀jò òkú òjò pure water wọ́n bá ń rọ̀ sí àwọn gómìnà lórí ẹ bá tún wọn máa mú wọn ẹ gbọ́ ẹ bẹ́ẹ̀ ni lẹ kọ́kọ́ parọ́ ìyọ irọ́ ìyọ ọmọdé kátó wá pé gómìnà ẹ gbogbo yín náà wá ní ẹ declare state of emergency ẹ gbọ́rọ̀ gbà yín láàárọ̀ ṣé ìyá máa sọ̀rọ̀ afáburú kọ́mọ́bà ṣẹlẹ̀ àbí tó bá ṣẹlẹ̀ tẹ́lẹ̀ sọ́jà náà kí ni ṣe tẹ́lẹ̀ irọ́ láti ọwọ́ àṣẹlẹ̀ tẹ́ wá ní gbogbo kọ̀rọ̀kọ́ndú ẹwà àtijọ́ náà ní ìṣẹ́ ti lọ ọ̀sẹ̀ kejì kọ̀rọ̀kọ́ndú wọn ò tí dì í àwọn tí wọ́n ń fún wa ń sàrà ṣé ìsẹ́pá afẹ́ máa fọ̀ràn gba sàrà ní nàìjíríà lẹ́kọ̀ọ́ because ńgbà tí títí bọ́ọ̀kù European Union wọ́n yìí ṣe mùsùlùmí fa European Union adúrò owó tán kó kalẹ̀ lórí provide adequate protection fún gbogbo sukú àwọn ọmọbìnrin ìbẹ́yìn náà sì mọ̀ pé gbogbo sukú àwọn ọmọbìnrin Nàìjíríà níbo ma máa remote area abẹ́yìn travel remote area ní gbogbo sukú àwọn ọmọbìnrin máa wà bí ìgbà tá a kó wọn lọ fọ́nrán ẹ fi provide security wọn á ní ẹ nítorí ṣẹlẹ̀ ní kíkó tó di pé ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ wọn ti deploy gbogbo sọ́jà kó ń bẹ ẹ gbọ́rọ̀ ẹ já fi bẹ́ẹ̀ ńlẹ̀ já fi bẹ́ẹ̀ ńlẹ̀ lónìí níta nǹkan sọ lọ bẹ́ẹ̀ ni pé kí nǹkan tó ṣẹlẹ̀ lèyàn máa ń wá protection yìí ṣe pé tó bá ṣẹlẹ̀ tán torí pé tí ò tó gọ́yàn yọ gọ́yàn torí ẹ wọ́n ń kókó kí nǹkan jábẹ̀ wọ́n ń kógbó kọjá bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ wà lọ́nà àkọ́kọ́ wọn ni ẹ gbọ́dọ̀ dúró lọ́nà mọ́ ẹ̀yin lẹ dúró bẹẹ ntúlásì nítorí pé owó lẹ fẹ́ máa gbà lọ́wọ́ àwọn èèyàn tẹ́ máa ń ṣiṣẹ́ bíi sẹ nìkan ní bínú wàláhì tàláhì wo kálukú ẹni tó ẹrù ẹrù ẹ wọ ẹrù fínífíní torí pé security lẹ wà fún ẹ rí i pé road vio kò ní gba sí sí dá dúró gédégbé nítorí pé ọlọ́pàá ló yẹ kó ikú ọyá gbogbo ẹrù tó wà níbẹ̀ tú afẹ́ rí àfẹ́ kó jẹ́ pé ń bọ̀ bá kó ọ̀ràn wọ̀lú làwa ní ma fi tó kó wọ́n mọ́ ẹ wàá máa pa gbogbo wa kó tó wọ̀lú ẹ bá wà ti wà lẹ́nu ìlú nìsín ẹ tú gbogbo ẹ bẹ́ẹ̀ sí wákàtí mẹ́ẹ̀ẹ́dógún bì kò sí tó burú bẹ́ẹ̀ káfí ma pé ń tọ́ wọ̀lú ńkọ́ ọ̀dà gbogbo nugbó náà máa sọ òbí ẹnìkan gbogbo ẹ tó bá ti gba nugbó tẹ́lẹ̀ náà ti dáràn kí ló fojú títí lẹ̀ sí tọ̀ǹgbà nugbó tọ́ọ̀ bá lẹ́bọ lẹ́rù tó eléyìí túmọ̀ sí pé wọn ń kógbó kọjá igbó pọ̀ àwọn èèyàn mú kọdá bẹ́ẹ̀ ọmọ ẹnìkan làwọn náà kí ni ìtumọ̀ ká máa dunnú ká máa tanra wa jẹ we are the giants of Africa giants rọ giants tó bá fẹ́ giants tí gbogbo èèyàn tó wà ń bẹ̀ tí wọn ò wúlò tí wọn ò dá kí ni ìtumọ̀ giants giants ìdọ̀tí o náà di bóòlà járì náà nù kò wúlò àwọn lárúbáwá kan ṣe program kan ní BBC London lọ́dún kan wọn á nigeria sọ̀rọ̀ nàìjíríà nigeria à nàìjíríà èèyàn pọ̀ nàìjíríà kínní kan ẹnìkan ti dáhùn tí ó dáhùn ní kíni kí láǹfààní púpọ̀ wọn ó kí láǹfààní wọn wọn ò wúlò because gbogbo corruption gbogbo rubbish ibẹ̀ náà pé tí ń wá wàláì mo so eléyìí túmọ̀ sí pé ẹ jẹ́ káwọn ò túnra wa sí orílẹ̀-èdè yìí báyìí kò lè dá àfi káwọn kọ́kọ́ tún sí nǹkan tí ìjọba ń pọ̀ náà ń ti pọ̀ àfikún igbó igbó igbó igbó nìsí ẹ wọ àwọn ọmọ tí mo gbó ọ̀pọ̀lọpọ̀ ní future mọ́ ọ̀pọ̀lọpọ̀ ní future mọ́ ọmọ mi skul ló ti bẹ̀rẹ̀ sí ni mo gbó kẹ́lẹ́ bá mọ̀ skul ló ti bẹ̀rẹ̀ sí ni mo gbó ni wọ́n á sanwó bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ná. ọmọ kan wọ́n nítorí pé ònìkan nìyá rẹ̀ bí wọ́n ní kò sí ó kọ́ pé arùngún kìnnìkan kìnnìkan tí ò ṣe déédéé rẹ̀ ìkan ti gbó mímu lọ́mọ yìí síwájú ó sì brilliant kọjá sísọ ọwọ́ afẹ́ fi gbó ba kárí ara rẹ̀ jẹ sẹ́wọ̀n pé gbàtọ́ ma bá gbádùn ẹ̀ ní mu wá lè kí ó tọ́mọ bá ti ń dìdàkudà lẹ́ẹ̀mọ́ arántí bóyá alágbò kan tá a fi lè ṣe jiná wọn wá mu wá lè kí ó wọn ò sì sọ fáwọn pé mu gbó àbí òye àwọn ti ń wò pé ọmọ dáadáa ní kíní kan ní kíní àmọ́ àti mọ̀ pé ẹni tó máa mú wálé kí wọ́n wà ní three hundred level university ilé kí ó lọ́wọ́ kàn wọ́n tún láwọn ti yọkó sùn náà kọ́ sáà máa bọ̀ wálé kí ó ilé kí ó tẹ̀ ń fojú di nítorí tọ́ lọ wọ́n wá fi university ilé ọmọ bọ̀ wálé kí ẹ̀yin náà lọ́pọlọ yín bò lẹ́sìn kẹ́ẹ̀tì ẹ̀ èmi ilé kí ó tọ̀ wá súkẹ́súkẹ́ ìbọn màjà tí wàá ti bàbá rẹ̀ jọ ń já ọwọ́ àìpé àfi skúlẹ̀ máa bọ̀ àwọn ọmọ bá kágbó ma lẹ́nu gbàná làwọn òbí wa ń jẹ́wọ́ ẹ́ ó mú gbó ẹ́ aláwọ̀ asàlàyé fún mi tẹ́lẹ̀ àlàyé ti ṣe ra rẹ̀ ẹ dákun private university ni wọ́n fi rú ọmọ yìí sí wọ́n sọrú owó tán san orí ọ̀fẹ́ fò ọwọ́ àbá gbogbo ẹ̀ jẹ́ tọ́ ayẹ kí gbọ́ ọmọ wa lọ bá wọ́n tún wá láwọn àfáà kan wọ́n máa fi gbó ṣe nákẹ́lì. <laughs> èmi ọmọ ẹ̀yin náà lẹ́ ń sọ wọ́n ní wọ́n máa fi gbó ṣe nákẹ́tì kí wọ́n máa lọ ra gbó lọ́dọ̀ àwọn gbó pé wọ́n wọ́n papọ̀ mọ́ gàrí tíra àti tíra ní gàrí <laughs> tó gbogbo eléyìí náà inú àwọn ọ̀daràn nìyẹn so agbọ́dọ̀ jìnnà sí kódà kódà Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ó ní yíyà tí wọ́n fi jọ ọlọ́tí ni kí wọ́n fi jẹ ẹni tí mo gbó kọ́nà ọ̀jẹ̀gbẹ́ 80 kára rẹ̀ àwọn olùmọ̀ yòókù sọ pé rárá ìyà tí olórí bá rí i pé kí wọ́n fi jẹ́ ni tọ́ba kan pé kí wọ́n lù ju etí lọ́gàn kọ́ jẹ́ tọ́ba kan pé kí ti má lé fúnpa pípẹ́ kí ti má lé so ẹni tí wọ́n ń kó gbówó ọ̀lú ńkọ́ tọ́ba kan pé kí wọ́n pa kíkálukú sinmi kẹ́lẹ́ bá a mọ̀ pé kìí ṣe wàtá akramakumullah nínú mukumu òun náà ni sìgá sìgá tẹ rí yẹn haramu ni lábẹ́ òfin Ọlọ́run nítorí pé ìdọ̀tí ni ìsúnwó náà ni ìkóbá làásì ara ẹni ni ọkọ kánú rẹ̀ haramu nínú ṣẹ̀ríà gbogbo ẹ̀ wá péjọ sára ti gbófò sìgá pákó àṣetọ́ni nìyẹn pákó àṣetọ́ni ni ẹ̀rí tí wọ́n fi sẹ́nu báyìí wọ́n rọra gẹ̀zẹ́tì ẹ̀ ni ó sì sáná sí yọ ọmọ wa fà ní bá ti ń fẹ́ ẹ̀rí pé kò ní sí làákàyè mà ó dìgbà tó bá tó mú tán tó gbogbo eléyìí báyìí haramu ni sìgá mu haramu ni sìgá títà haramu ni ká máa produce rẹ̀ ẹnìkan ọlọ sí iléeṣẹ́ tán ti ṣe sìgá lamẹ́ríkà sìgá oríṣi kan ọwọ ajẹ Lárúbáwá olùwàgbọràn yẹn jáde lórí social media ó ní òun sanwó wọ́n ti dé kó wọn wọlé so wọ́n á rí arákùnrin kan tó jẹ́ black american tí ń ṣiṣẹ́ ń lè sìgá yẹn òun á ń bá a sọ̀rọ̀ òun fẹ́ kọ́ sọ díẹ̀ fún un nípa ọ̀rọ̀ ilé sìgá yìí lọ́wọ́ á yìí thousands èèyàn tí ń ṣiṣẹ́ ń ó wá sọ yìí thousands pákẹ́tì sìgá tó ń ṣe lójúmọ́ so ó wá fi yí òun ipe kò sí ẹnìkan nínú gbogbo àwọn ẹni tí ń ṣiṣẹ́ nílé sìgá yìí tí èèmù sìgá. àyàfà wọn díẹ̀ àbí mo sì kò sẹ́nìkan nínú ẹni tí ń ṣiṣẹ́ ńlẹ̀ sìgá yìí tí mo sìgá bẹ́ẹ̀ kò sẹ́nìkan tí ń ṣiṣẹ́ ńlẹ̀ sìgá yìí tí mo sìgá ó lélẹ̀ yìí wá yí ọ̀ lẹ́nu lọ́wọ́ ni àmọ́ àṣírí tó wà ń bẹ wọn ò ní sọ fún un tárúbá yẹn wá ní òun bùn lówó owó yẹn ó ti pọ̀ òun fẹ́ kó tó àṣírí fún lọ́wọ́ ní tó bá lè fún one thousand dollars lọ́wọ́ á fún un ònà wa bẹ̀rẹ̀ sí tó àṣírí fún ọ wa mú un lọ bí material sanfi ń ṣe sìgá gangan ẹnìkan áfíríkà ni wọn ti ń wé ewé tábà àwọn ò nídìí ewé tábà lọ wọn lọ́pọ̀lọpọ̀ rẹ̀ ìgbẹ́ ẹran ìgbẹ́ kínní gbogbogbò oríṣiríṣi ni wọn ń kó jọ wọn ti ṣe wọn ti chemicalize ẹ pé yọọ máa rùn bíi ewé tábà gangan à kò gbọ́dọ̀ yà yẹn lẹ́nu ṣebí ẹ mú un ẹ̀ ń mu pódà ló kọ́ pé mu juice àbẹ́ ẹ̀ mu pódà ní nàìjíríà ni ṣebí wọ́n sọ pé orange flavour mango flavour pineapple flavour ìyẹn ni pé kìí sùn gangan flavour ni wọ́n sì máa mú ọmọ pọ́ńtìlá wọ́n máa pé à ẹni tí ọba ti mú kinní ọ̀gbádùn ayé kò burú òkú palẹ̀ máa ti wọ cancer kingdom. gbogbo àwọn ọmọkùnmu yẹn so bẹ́ẹ̀ náà ni sìgá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ìgbẹ́ àwọn ẹranko ni wọ́n ń kó jọ ní Islam America ìgbẹ́ ẹṣin ìgbẹ́ màálù ìgbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n kó jọ ó tún lọ́ọ́ fi hàn ọkùnrin ibi tí wọ́n kó sí gèlèmà ẹ wá wo ìgbẹ́ kan tí ẹṣin bá sulẹ̀ kan ìgbẹ́ kan tí màálù bá sulẹ̀ kan ẹ wo iye pọ̀pá sìgá tí ó ṣe. wọ́n bá kẹ́míkàláìzì ẹ̀sán akramakumullah a adúpẹ́ fọlọ́ tí ò sí wa ló mú kú mu lọ́gbọ́n yẹn o bàbá sìgá ó ti mu sìgá títí gbogbo òfun rẹ ti di dúdú gbogbo fukunu rẹ ti di dàkúdà ó mu títí yọ ọmọ wúkọ ni àfi bí ìgbà tí fìrà ọ̀nà wúkọ sẹ́wọ̀n pé ikọ̀ fìrà ọ̀nà òkì tọrọ dàrán ńlá ni bẹ́ẹ̀ náà lọ́nà fúnfúnfúnfúnfúnfún pé kíni tọ́ba tó ti wú tó ti gbó tó wà fúnfúnfúnfún tó máa fà á náà ni àmúkú haramu jẹjẹjẹjẹ màmá rẹ bí ọjọ wọn bí ọtí gbogbo kálukú ń dunnú gbogbo ti sọ̀rọ̀ rẹ di dàkúdà ẹyin ẹwẹ kánà ń sìgá gbogbo ẹ dúdú ni pé kánà kọ wà jọ tọmọlúwàbí bí tó ń sìgá kọ ètè wọn kọ í dúdú ni àbí bí salẹńsà mọtò fòkú wọn bí inú gbẹdú salẹńsà ni torí ẹ lọgbọn yẹn ìyọ ń sìgá aburú lẹ ń ta o ẹyin ẹsẹ mú kẹyìn náà máa mú pálí méjì lójúmọ́ òkè ẹ̀yin ọmọ ayọ fún wọn ta yóò ní mú òun náà ti mọ̀ pé ọ̀dà ìyá ọ̀dà ẹ má ta sìgá mọ́ kòbóró ẹ má ta pákó pákó dáa pọ̀ pákó ṣètọ́ ni ẹ má ta sìgá nìyẹn nínú mukumu òun náà ni ewé tábà wọ́n ń pè ní alkọt alkọt ọwọ àyàmánu bàjẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ Sudan dọ́gba wọ́n sùúrù gudu báyìí ni wọ́n di lókèlè wọ́n máa di lókèlè wọ́n wá gbé sí abẹ́ ètè wọn báyìí yóò sùkú rẹ̀ tètè yóò máa wá fàmù àfàdílẹ̀ sùn ni bẹ́ẹ̀ bá ń bọ́ ọmọ sùdání sọ̀rọ̀ tí kìnìún ọba ti sí lẹ́nu rẹ̀ kò ní lè dáhùn àì tọ́ba ti wà lẹ́nu rẹ̀ àì ìyẹn ni pé nàám àì mọ̀ ń gbádùn ẹ̀ àì torí pé kìnìún burúkú ti ń tú sí lọ́pọlọ yóò máa wá sí oríire orí ọmọ sáàkì nítorí pé nicotine wà ń bẹ̀ tẹ̀ máa ti mú ọpọlọ yín tó bá ti lè di kó tù wá ma ẹni lè dórí ròmà láìlò ṣébí bọ́tí náà ṣe rí nu gbogbo àwọn nicotine náà wà nù ọtí lọ mú tí èéfì fọtí lẹ̀ iná lọ́wọ́ àánú sìgá lọ ní sìgá èéfì kéfì fi sìgá lẹ̀ ọwọ́ àánú gbó lọ nígbó èéfì fi gbó lẹ̀ ọwọ́ àánú òbí nínú jẹkújẹ náà nù ara jẹkújẹ náà lóbi akaramakumula òbí gan tó bá ti jẹ́ débi tó dórí rẹ̀ rú bọ́ọ̀ bá ti jóbi òní lè ronú àbẹ́ẹ̀ gẹ́tì ẹ̀ àwọn máa kán òbí sẹ́nu ni tọ́ba ti ń kan sẹ́nu gbà náà làwọn àbátọ́dọ́ ọmọ wá orí rẹ lèrò tọ́dọ́ ọmọ wó orí rẹ tó bí ọba ti fi ọ̀dà fi kéku ọtán mọ́tò lẹ́nu ẹ gbọ́rọ̀ ìwà ń jọ mi ìwà nọ́mà torí pé ó bí òsì mi ó bí òun òun náà ara ṣẹ́ tí máa ṣe lẹ́yìn náà orógbó náà kí láǹfààní rẹ̀ náà rí wọn wá fẹ́ ṣe àwọn ẹnìkan lọ kórógbó wa wọ́n béèrè pé ọmọ àìsàn ilé mi kí láǹfààní orógbó so eléyìí jẹ bó ti ṣe jẹ ahan alikọọti yẹn subahánàlá láti ayé john làwọn olùmọ̀ ti ṣe fẹtiwa pé haram gẹ́gẹ́ bí àwọn ṣòkání gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ ńláńlá ti haram ní yaman ọba yìí tiwọn náà jẹ eyín tí ó wá wà nítòsí kíní ewé tábà yóò wá dúdú bàjẹ́ kò sí ọ̀sẹ̀ tán lè fi fọ́ láyé yọ̀ọ́ mà kódà láì jẹ́ pé wọ́n sùkú ewé ńfẹ́ nu ètè wọn ti pọ̀ báyìí bí pọpọ yọ pọ pé ayé rẹ ti wà ń bẹ ẹ ságbèsì ó dàbí àyè sí àtàyà tí wọn máa ti sára mọ́tò ẹgbẹ́ táyà sí ẹgbẹ́ ayé rẹ ń bẹ ń bẹ ara àjẹkújẹ mọkùmù nìyẹn tí ọ̀tọ̀ kí mùsùlùmí ọmọ àmọ́ nínú rẹ òun náà ni àwọn àwọn àwọn oògùn olóró burúkú mi táwọn èèyàn tún máa mu pápá ẹni tí wọn ti ti agbára ẹni tó máa ní kó wọn gbẹ sọkẹwé fún àwọn èèyàn nílẹ̀ yangí ó lè lọ kó ìmúkúmu kọ́ lọ kó mu àwọn mọ orúkọ táwọn tábìlẹ̀tì burúkú ń jẹ́ yóò kó mu yóò kó mu yóò kó mu orí rẹ̀ wà kànrin báyìí pé yẹ́s kí tí ọmọ wa lọ báyìí inú ìmúkúmu nù ẹ̀yin tẹ́ ń ta fún wọn láwọn famasi ọ̀ràn lẹ́ńdà o ẹ̀yin náà ti mọ̀ ọ́ tọ́ ma lọ bí wọ́n léèrè pé oògùn agbára òun fẹ́ ṣiṣẹ́ agbára wọ́n mọ wọ́n ti kó gbogbo nǹkan jọ fún wa torí ẹ̀ má mú ìmúkúmu dáadáa lọ́lọ́ nínú mukumu ilé ìta tó gbọ́dọ̀ ṣọ́ra fún òun náà ni kéèyàn jẹ́ pé gbogbo àwọn oògùn fẹ́ kó wúlò kése pé kò wúlò kó wá lu àlòlú rẹ̀ pé ebí mi ni mo nínú mi nítorí bá fẹ́ ọ̀sẹ̀ mi ọ̀sẹ̀ mi à ọ̀fọ̀ ara rẹ̀ para rẹ̀ tó bá ń sì fọwọ́ ara rẹ̀ para rẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọlọ́run bó fi àjọ nínú mukumu nù jàmáà torí rẹ̀ tí wọ́n bá ti prescribe oògùn fún wa ní ká máa lò kò sì tó wípé bóyá ẹni tó kó oògùn fún mi ó ti kọ́ mo sì gbà lọ́dọ̀ pharmacist mo á ń gbé lọlé mo ń lọ lò rárá ó ti padà sọ́dọ̀ ẹni tó kó oògùn fún ọ tẹ́ńtẹ́ kọ́ fún mi nìyí síbẹ̀ ṣe ní kí n máa lò náà ni wọ́n kọ́ yìí torí pàṣìṣe máa tẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti kú látàrí irú eléyìí so á béèrè wọ́n ní kì í ṣìnà so bí wọ́n sì ṣe máa ń ṣe ní sísẹ́mù àwọn hospital láwọn orílẹ̀-èdè náà ti lọ wájú nìyẹn tó máa kó oògùn fún ẹ wàá lọ sọ́dọ̀ pharmacy pharmacist yóò prescribe oògùn gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ fún un yóò sì ní kó tó padà lọ sọ́dọ̀ doctor tó kọ fún ọ ó tún lọ gbé e hàn nítorí àyíká àmọ́ tó bá di wàhálà pharmacist ti bọ́ ta ni wọ́n mú physician yẹn ni wọ́n mú torí lẹ́yìn tó kọ́ tí wọ́n fún arákùnrin yìí lóògùn ó tún gbé padà wá bọ̀ ó tún jẹ́ ló ń tẹ̀kọ́ náà tó ẹni tó jẹ́ ti bọ̀ ìgbà míì pharmacist máa ń ṣàṣìṣe nítorí pé àwọn ẹni tí ń wọ́n yẹ kọ́kọ́ clear wọ́n máa dára sí rọ́ ni bí ìgbà tẹ́ yẹn ni ẹsẹ̀ bí tí bá kọ́ tó bá clear ó túmọ̀ sí pé wọn ò mọ̀wé ni ah! òyìnbó rí wọn mú bàjẹ́ wọn ní ni ká máa kọ́ àwọn òṣìṣẹ́ ọ̀tọ̀ ni tí wọ́n máa ń kọ́ ń gbà mí ọ̀tọ̀ ni tí pharmacist ọkà wọ́n wá sí oògùn fún yàn látàrí nǹkan kọ fún un tí ọba wá sínú system pé tún padà sọ́dọ̀ ẹni tó kọ fún ọ sẹ́mi ká sí oògùn lò oògùn tó yẹ kọ́ là ọ́ wọn ò fún ọ èyí tí ó pa ọ́ ìní wọn gbélé ọ lọ gbogbo eléyìí pàtàkì kéèyàn mójútó ra rẹ̀ torí akramakumullah gbogbo àwọn nǹkan tọ́mọ èèyàn mú sínú tọ́lọ́mọba sílé wọ̀ ẹ yẹ ká jìnnà sí ẹ yẹ ká ṣọ́ra fún Ọlọ́run bá fẹ́ràn wa púpọ̀ ṣùgbọ́n báwo làwa ṣe fẹ́ràn ara wa lọ́pọ̀lọpọ̀ gbà ìkà ni wá síra wa gbogbo ń tà ń jẹ gbogbo ń tà mu kéésì gbogbo ẹ̀ lọ́dà fàlàfíà wa ṣùgbọ́n mi èèyàn máa mà yóò fẹ́ síra rẹ̀ léṣe wò bóun ni ó ṣe rí ìdí nìtọ́ mi èèyàn fi ń síra rẹ̀ léṣe tí etí bá ti gbọ́ àárọ̀ ọ̀rọ̀ náà lọ àìgbọ́ òsì àìmá ti bùsè lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹni tó yẹ pé mú mu kú mu ẹja jáwọ́ mbẹ́ ìjọ mélòó la mọ̀ tá a fẹ́ lò láyé tá a mọ̀ á lo gbogbo ẹ̀ lórí pàǹsẹ́ lọ ẹni tí ò mú mu mu ṣùgbọ́n tó lẹ́ni tí mú mu mu lẹ́gbẹ̀ẹ́ kó náà bá sọ̀rọ̀ lọ kọ́ pàtì ojúṣe ti ń bẹ níwájú wa. Juwa, láàrin wa sọ́lọ̀ láàrin wa táwọn mọ̀lẹ́bí wa ọ̀pọ̀ táwọn dáàmà fún wa ṣòfò dáàmà fàlàfíà wa ráàlì ọlọ́wọ́n ba ó sì wá lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí fi ètò rẹ̀ wà dùn nínú rẹ̀ tí fi ṣe wà o ọlọ́nkọ́ ká ìbàjẹ́ kù láwùjọ wa kọ́ràn wa lọ́wọ́ láti máa ṣe ń da kó lè wà dènà sí gbogbo ohun tó ṣe léèwọ̀ àwọn ẹni tó yẹ kí wọ́n mú mú kú mú. wọn ń jẹjẹ jẹ ọlọ́mọba wa lé wọn kúrò nídìí rẹ àwọn ẹni tí ń kókò kúkò tí ń kó wọ́ọ̀lù tí ń já sí ìmukúmu ìjẹkújẹ ọlọ́mọba wa lé àwọn náà kúrò nídìí ìtàkùtà káwọn náà padà ta wa bá wa tún àwùjọ wa àti ìbú wa nàìjíríà bá wa kó ń kí dáadáa kó gbáyé سبحانك allahumma wa أشهد أن لا إله إلا أنت أستغفرك astaghfiruka wa atubu ilayk. alhamdulillah ìbéèrè ọlọ́kọ̀ọ́kọ́ wọ́n ní kí ni ìdájọ́ ká lo àwọn oògùn dókítà yẹn bá ti lò tán lójú ọ̀ma sùn lópin ìgbà tó bá ti jẹ́ oògùn tí ó mú kí ọpọlọ sálọ àbí tí ó kó ara ẹ̀ bá gbogbo sára tí ó máa ń ṣiṣẹ́ irú etí kokéè máa ń ṣe haram ní ká lóru ẹ̀ ọkọ̀ yóò wọ alẹ́ pé ọkọ̀ yóò wọ lè máa jẹ orúkọ yẹn kọ́ ló jà ntògùn yẹn ṣe ìlú pàtàkì lábẹ́ bẹ́ẹ̀ oògùn tó yẹ pé oorun lòun máa ń fà fún yẹn èèyàn gbọ́dọ̀ dá lò fúnra ara rẹ̀ láì jẹ́ pé ẹni tí ń tọ́jú rẹ̀ tó mà nípa sẹ́sẹ̀gùn ńlọkọrú oògùn bẹ́ẹ̀ kò sì gbọ́dọ̀ loverdose torọ́pọ̀lọpọ̀ ti kú látàrí irú oògùn bá tí ó sùn tí ò ní jí sáyé má a sì mà ọ̀pọ̀lọpọ̀ àwọn arúgbó wà tó má dàgbà débì kan tó oorun lè má wà fún ma wọ́n tún wá dá pé oògùn yẹn ni kò máa lò ìgbà míì ó lè jẹ́ pé half tablet ni wọ́n ní kó lò lójúmọ́ bàbá màmá yẹn àwọn wá lè máa complain fáwọn ọmọ wọn half tablet táwọn lò lánàá kọ̀ọ̀ràn wọn àwọn òróorun sùn náà ni àwọn ọmọ sì ti rí i pé nínú kí bàbá àwọn màmá àwọn sùn ibẹ̀ ni àlàáfíà wọn wà àwọn wá lè tìka ara wọn máa dá dóséjì míì fáwọn bàbá wọn pé ẹ ló dídí járe ní ọba àti pé bàbá ọmọ jùsàl kìyàmù irú rẹ̀ ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ torí délé yìí a gbọ́dọ̀ máa dá fọwọ́ ara wa pé gbogbo oògùn fúnra wa bó ṣe lè ṣiṣẹ́ dáadáa ló lè ṣiṣẹ́ aburú lẹ́yìn náà wọn sọ pé kí n lo oògùn kí ló dé tí màá kó oògùn jẹ kí ló dé tí màá kó oògùn jẹ because oògùn bá tún lọ pọ̀ nínú ẹ̀jẹ̀ generally ó máa ń kó bẹ́ẹ̀ dọ̀ ó máa ń kó bẹ́ẹ̀ dọ̀ ó náà ní fa ìdáǹpẹ̀ láàrún ẹ̀dọ̀ nísìnyí ẹ̀ ń bùkátà rẹ̀ kí ni mo fẹ́ máa kó jẹ sí àbí ta ni bẹ́ẹ̀ lọ́n pé kò wọ́n máa lo oògùn sọ agbọ́dọ̀ kíyè sára ó ti pọ̀ ju fáwọn aláfíríkà ń bì torí àwọn sọ pé nínú oògùn tó dáa jù tẹ̀ ká mójútó òun náà ló mi mú mu kéèyàn mójútó mi mú mu kó sì máa mú bó ṣe yẹ kì ṣe pé kákan máa mú mi lásán bí kò mú mi kó tó jẹ nǹkan kan lójúmọ́ bí kò ti mú mi ọgbọ̀n ìṣẹ́jú kó tó di pọ̀ jẹun gbogbo eléyìí ó máa mú kí aró jí pépé bó tilẹ̀ jẹ́ pé ìtàn sọ wípé omi gbóná ni ọmọ kó mu láàárọ̀ àwọn kan nínú àwọn táwọn tó mọ̀ nípa sẹ́ẹ̀sìgùn yẹn náà àwọn tó ń ta kò pé kìí ṣe dandan kọjọ́ omi gbóná tí wọ́n máa lọ kó omi gbóná nú báwọn Japan wọ́n ṣèwádìí eléyìí àwọn míì sọ wípé omi gbóná yẹn náà kò nẹ́sẹ̀sítẹ́tì ẹ̀ so omi lópin ìgbà tó bá jó omi kò lè ṣèyàn létí màmá àwọn akàn á mọ oògùn á mọ àmọ oògùn pàápàá àwọn oògùn tó jẹ orthodox medicine jẹ pé kẹ́míkà ni ó léwu tí ìbá ti wọn prescribe ẹ fún wa tó sì gbọ́dọ̀ ta ẹ rí i pé prescription yẹn gan wọn tún sọ pé títí gbà báyìí oògùn ọ̀tán o wọn sọ pé títí gbà báyìí yẹn ni pé jáwọ́ ń bẹ̀ lẹ́yìn rẹ̀ àwọn wa hùn rí ma pé wọ́n mi rà á rí i pé mo lò tán tóògùn fi ṣiṣẹ́ àtòjì jẹ tọ wọn ní àwọn ọ̀fẹ́ mutí àwọn etí sọ mutí walhamdulillah ṣùgbọ́n gbàtà ní àgbọ̀dọ̀ jókòó níbi tí wọ́n bá ti mutí àwọn fẹ́ jẹun táwọn ni kìí ṣe pọ́tì làwọn fẹ́ mu iná là ń wè àlọ́ ọ̀gbọ́dọ̀ jẹun ọ̀gbọ́dọ̀ jókòó ọ̀gbọ́dọ̀ mumi níbi táwọn ti mutí àbẹ́ẹ̀rẹ́ ni tí wọ́n ní wọ́n mú wọn wá sọ́dọ̀ Umar ibn Abdulaziz lórí pé wọ́n mutí tó ní kí wọ́n nà wọ́n lẹ́gba wọ́n alẹ́ nìkan bẹ́ẹ̀ nu wọn òun ò mutí rárá ó ń yẹn kẹnu rósẹ̀sì fọlọ́ ni ó ni kí wọ́n kọ́kọ́ fi bẹ̀rẹ̀ torí kíni toro jókòó ti àwọn ọ̀daràn gbàtó ti jókòó ti ọ̀daràn ìdájọ́ yín kọ́ ó ti di nǹkan kan náà sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ ọ gbọ́dọ̀ jẹ́ mbẹ́ bàbá àwọn ń tọ́tí màmá àwọn ń ta ògógóró sáwọn lè máa gbowó lọ́dọ̀ wọn bákan méjì lọ̀rọ̀ rẹ̀ ìwọ tó ti dàgbà débi kọ́ ọmọ pé bàbá rẹ̀ ń tọ́ gogoro bàbá rẹ̀ ń tọ́tí o ti gbájú o ti máa ń tí ọ̀dà yàtọ̀ sí ń tọ́da ọ̀ gbọ́dọ̀ gbowó lọ́dọ̀ wọn ọmọ tí o ti dá kan mà tó ń mọ bàbá àtọ̀ gogoro bàbá àtẹ́mú bàbá àtàjù eléyìí ò tiẹ̀ lè béèrè torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé ẹni tí ò bá ti wà ń pò lè dára rẹ̀ tọ́jú kèé béèrè kí ni bàbá òun ṣe kèé béèrè kí ni ìyá òun ṣe àfi tó bá fẹ́ kú pẹ̀lú ebi o ṣèwọ tó ti wá dá kan mà tó ti bàlágà wọ́n mọ̀ pé aburú ni tí bàbá rẹ̀ ń ṣe kìí sọtí lásán bàbá rẹ̀ ń tẹ́tẹ́ ni ìyá rẹ̀ ó lè ní ó lè ní jà tí fi ń rówó eléyìí ò ní ìdìbéèrè torí lábẹ́ òfin ọlọ́run ọlọ́run ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu ẹ ràn ara yín lọ lórí dáadáa ni ẹ má ràn ara yín lọ lórí àìdá. wọ́n ní tẹ́ǹtì kan wà tó ṣe kó àwọn ọlọ́tí ló ṣe àwọn èèyàn máa péjọ síbẹ̀ gba atẹ́gùn nírọ̀lẹ́ wọ́n máa péjọ ọbẹ̀ sábẹ́ bòjì rẹ̀ lọ́sàn tóòrùn bá mú téèyàn lè máa lò síbẹ̀ níta bá ti màkà máa béèrè tẹ́ǹtì wà tí mọ́ṣáláṣí ṣe é lẹ̀ ọ́ lọ́ọ̀bẹ̀. tẹ́ǹtì ilé ọtí ọlọ́mọdé ọlọ́mọdé akramakumullah eléyìí ètò ẹsẹ̀ béèrè sẹ́ẹ̀mọ̀ yìí pé láwọn ìlú kan àwọn ilé ìpàtí kan wà tó yẹ pé wọ́n gbẹ́ bọ́ọ̀ sádùúgbò kọ̀ọ̀kan so wọ́n á ṣe bọ́ọ̀ yẹn lọ́nà táwọn èèyàn fi máa pọn lọ́fẹ̀ẹ́ àmọ́ rẹ̀ ẹ̀rí kí wọ́n ti kọ́ kí ni sí ara táǹkì rẹ̀ kọ́ńpì nílé ọtí báyìí ló ṣe tọ́tọ́ ká máa mú ọlọ́mọdé á mú mú kó mu ẹ̀fọ́ mú mi torí tẹ́mi ọba mú tí wọ́n ọba mú àwọn náà da mọ̀ pé aburú ni iṣẹ́ táwọn sí. ẹ bó wàá ní omi wa tán lù nígbà táwọn ò tí ì gbé omi sọ́lọ́ ò ti ṣe ń táwọn bàbá wa mú ńgbà tá gbàdo tí wọn ò tí da yìí sọ́lọ́ ò ṣe ń tí wàá ń jẹ ọjọ́ bó ti ṣe jẹ́jà rẹ̀. ẹnìkan sọ yìí pé. òun fẹ́ ẹ̀dá gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọ̀nyí oní ọmọ waka síbá àti sọ fáwọlẹ́lá oní ọmọ waka ọlọ́run ọlọ so gbogbo ń tọ́ba fẹ́ ṣe lórí rẹ̀ ìwọ náà waka nítorí pé àwọn míì náà táwọn náà ń ṣiṣẹ́ lórí rẹ̀ àwọn náà ń waka ni bí ẹni tí ń wá àwọn waka oríṣiríṣi àníyàn wọn fi waka o ẹni tí ń àníyàn tó da waka wà. Wa ẹni tí fàní àbúrúkú wa ká wà ọlọ́run ni ó dájọ́ fún kálukú mo rò pé yé wa ẹnìkan nínú ẹni tí ń fàní àtọ́ da wa ká so gbogbo àwọn béèrè tẹ̀ ń béèrè wọ́n máa gbé yọ́ máa gbé sí english so yọ́ máa túmọ̀ rẹ̀ sí english ó ń gbé sórí social media so ó sì ti gbàyọ̀ǹda pé òun fẹ́ sọ́dìwé gbàtọ́ ń bá kojọ́ tán ó gbé wa ká yẹ̀ wò kó ìwọ náà iṣẹ́ tí ìwọ náà bá fẹ́ ṣe ń bẹ̀ ìwọ lọ́ọ́ máa ti tó sọ sẹ́mi pé gbogbo tíra tẹ̀ ń rà ọkàn jẹ́ pé àwọn èèyàn kọjú máa mà dáadáa nàìjíríà ti wà ní gbogbo tíra tẹ̀ ń rà pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ Saudi yà yẹn tí wọ́n ń tẹ́ mara tíra ó lè jẹ́ mẹ́fà ó lè jẹ́ mẹ́wàá gàǹgbà mi kí wọ́n kọ́ gbogbo nǹkan wíyàn wọn lọ mú kẹsẹt wọn wá sọ dìwé ẹhẹn tí wọn bá sọ dìwé wọn padà wá gbé wá fólùmọ pé kí wọn wò tí wọn wò wọn wá tẹ̀ jáde mo rò pé yé wa ìyẹn ni pé wọn lọ mọ wákà iṣẹ́ tí wọn náà bá fẹ́ ṣe ń parí wọn náà wà lọ sí so yóò sì padà wúlò lọ́jọ́ iwájú mi tó yẹ pé ó lè súnmọ́ ó lè jìnnà so ṣùgbọ́n iṣẹ́ tí wọn bá fẹ́ ṣe ń parí àìmọye tíra láti ṣe ṣọrù rẹ̀ láti bẹ̀rẹ̀ dópin ibi tá a ti rí pé ẹ kà màkúnnù a ṣe sọ́rù rẹ̀ láti bẹ̀rẹ̀ dópin ẹlòmíì ò ní àkọọ́lẹ̀ kan tó ṣe ń parẹ́ síbẹ̀ náà lọ́wọ́ ayẹ tó sì jẹ́ pé nǹkan tí èèyàn sọ ń bomi tó bá ní kéèyàn wá tún sọ èèyàn ò lè tún sọ mọ́ tó yẹ pé ẹ̀kan náà lọ́lọ́run fún yàn nírú rẹ̀ sọ so tó bá yẹ pé wọ́n ń kọ àkọọ́lẹ̀ rẹ̀ àbí wọ́n mú késẹ́ẹ̀tì wọ́n sọ dìwé so tẹ́ máa ń gbé àwọn tíra tó ṣàlàyé tíra yẹn jọ tẹ́ bá gbó náà sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀rí pé àwọn nǹkan tuntun míì wà tí ó jáde nu na náà ń wí tí ò sínú tíra mi ìtumọ̀ tí wọ́n máa fi kọ́ ní táwọn èèyàn bá ń wí lẹ́nu torí ẹ̀ kọ́pẹ́ kọ́mọ bọ́ sọnù ó pé ju kọ́pẹ́ kó sì tún bọ́ sọnù tán lọ torí ẹ̀ tó bá pé lónìí náà lẹ́nìkan tají tọ́fẹ́ máa àwọn sẹ́yìn kò sí ní tó burú ọlọ́run ọba ọ̀ràn lọ ìjẹ́ ló sì jẹ́ àmọ́ pé mi bí kò bá yàn kún yẹn tán kó tó bá yàn sebẹ̀ sí kó má bá yàn gbé sẹ́nu kó tó má bá yàn lọ kó tó má bá yàn yàjọ́ jẹ́ gbẹ̀ngbẹ̀ àbà àbà àbà ayékáyé nìyẹn ọjọ́ bó ti ṣe jọjà rẹ̀ wọ́n ní tí ọ̀mùtí bá kí àwọn sọ̀yẹ káwọn dáhùn nígbà tó mutí wọn ẹ̀ ní dáhùn torí pé wèrè ní kí yín gbà tí wèrè bá sì kí yín sẹ́ dáhùn ẹ̀ ní dáhùn torí kò sí làákà ìmọ̀ àmọ́ ńgbà o òótọ́ ti ah mùsùlùmí bíi na asalaamu alaykum alaykum salaam ti mu ti ẹnu ti ẹnu ti slack ẹnu salaamu alaykum salaamu alaykum ẹ kàn máa wọ́n tó wèrè wa torí pé ń kò sí làákà ìkan fún torí ní dáhùn bí Onibi so bí yín tó bẹ́ẹ̀ náà ni wèrè eléyìí náà wèrè oríṣiríṣi lọ́wà wèrè eléyìí kọ̀ọ̀kan tí ẹ̀ní dáhùn. sẹ́yìn náà wàá kí nígbà tó mutí ọlọ́mọdé sẹ́yìn kí wèrè ẹ̀ní kí. so àmọ́ tó bá di pé ojú rẹ̀ ti dá kò sọ́tí lára rẹ̀ assalamu alaikum tẹ́ntẹ́sí lánàá ti dá tẹ́ wàá mutí yóò tẹ́ntẹ́ ń yàgbé ara yóò tó ah, bá wọn tó kò tó alẹ́ yàgbé ara Tọ! a ti sọ ti oògùn ti máa jẹ́ èèyàn sùn níbẹ̀rẹ̀ wọ́n ní oògùn tí èèyàn á lò tí ó jẹ́ kí gbogbo oríkèé ara ọmọ rẹ yàn bí cocaine náà lè léyàn kọtọ kọtọ kéèyàn lóru ẹ̀ ní yẹn ọtí ló máa ń pa ṣùgbọ́n àwọn náà tún ṣe bottle water sọ́tọ́ ká máa rà ni máa ń pa àwọn náà tún òun náà kì í sọtí ọmọ yọ̀ọ̀sà jọ kọ́lọ̀ ọtí táwọn lè máa mú ètò dájú ní pé tẹ́lá ti mọ̀ pé iléeṣẹ́ ọtí ní ṣe ká mọ̀ mà rà nù torí pé possibility wà pé láwọn àgbà kan ẹ́ńjìnì náà fi pọn tí náà ni wọ́n fi pọn náà possibility wà wọ́n lè sọ pé section section níjọ́ wa la wá dilẹ̀ débi pa wọlé ọtí táfi lọ wo section tí wọ́n ti ń ṣe maltina èyí tí wọ́n ti ń ṣe gulda sẹ́yìn dilẹ̀ débẹ̀ ọlọ́run mẹ́jẹ kúkú ọ̀pá yẹn síbi tí ọ̀dà pélé ọtí ló kù sí. níbo níbi tí wọ́n ti ń pọn ti sẹ́yìn ọ̀kẹ́ tí ó béèrè tẹ̀fíì wọn ò ní pọ̀ bí ẹni tí ó pè ọ́ ọ̀lọ́ wa inna ahadakum la ya'malu bi'amali ahli al-janna <laughs> hatta ma yakunu baynahu wa baynaha illa dhira' wọ́n bá máa fi ṣe tẹ̀fíì àdìsí ẹ̀hẹ́n ó jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní sẹ́yìn lè lo oògùn má sùn àbó oògùn sùn àti sàlàyé gbogbo ẹlẹ́ oògùn má sùn báwo nígbà tí èsì pé èèyàn fẹ́ tira rẹ̀ létí ọlọ́run ti dá oorun àmọ́ sùn oorun sì nọ́mà ẹni tí ìbá ti sùn náà ní máa ya wèrè kọ́lọ́ máa ya wà wèrè kó oorun ọ̀pọ̀ jù ní ọ̀dá bí wọ́n máa wá sùn kalẹ̀ bí ìgbà tó ṣe pé òun ò ní wàhálà kan láyé ilé ayé tó kún fún wàhálà yìí ọjọ́ ìbùsùn jẹ́ wọ́n ní tí ẹni tí bá ń mu tí bá ń sa rẹ̀ tá a gbọ́ pé ẹ báyìí ibn Abbas àbẹ́ nìkan ó ní ká má bẹ́ẹ̀ wò àbí Abdullahi ibn Amr ó ní ẹ má bẹ́ẹ̀ wọn wò táǹsì ń bẹ̀rù kọ́ mọ́ lọ kú sọ́wọ́ àwọn kèfèrí bò wá ni ẹ wọ́n ní ká má bẹ́ẹ̀ wò nítorí kọ́ mọ́ bàjẹ́ pé à ń kanrin ma lápá pé ọtí tí mu náà dáa ìtumọ̀ rẹ̀ nínú báàbù àti ká má ṣe ta'awun bàbá tó bá jẹ́ pé ẹ̀yin bẹ̀rù pé ikú lè mú lọ kò sí wàhálà bóyá kẹ́ kó fi sọ gbólóhùn la ilaha illallah àmọ́ àárẹ̀ ráńpẹ́ kínní kan ọlọ́mọ ẹ̀jẹ̀ má lọ. wọ́n ní sẹ́yìn bá kú lórí kọ́tí náà ní sáàmù tó fi kú kọ́dà gbọ́tí ló gbé lọ tó fi kú àmukú táàsì sọ̀látù jánásà sí la lópin ìgbà tó bá ti jẹ́ pé kò yẹ ṣe kèfèrí mùsùlùmí náà ni á sì sọ̀látù jánásà sí lára islam dáa púpọ̀ á sì sọ̀látù jánásà sí lára àmọ́ kì í ṣe àwọn ọlọ́lá nu wa ni ó ti wájú sọ̀látù bí ayọ̀ àná àsìkò àlọ́kọ́ àwọn èèyàn gáràjì kẹ́ <laughs> o rò pé yé wa pé wọ́n ní mùsùlùmí kan kú nìkan àbí òye ẹ nítorí pé ruyin ruyin la nídìí o ẹ sọ pé ní mùsùlùmí kan kú bìkà àbí ẹ lọ sí sọ láti sí la jazakumullahu khair ilé ìjẹ bó ṣe jẹ. wọ́n lẹ́nìkan wọ́n lù lọ́wọ́ ni bọ́yọ́ tí náà ló mu ó ti jẹ gbadórí táàtì lọ́ba gbẹ̀mí mi gbóò wá ni ìgbà tó jẹ́ pé orí lùlù lọ́wọ́ tó fi kú lùlù tẹ lù pa lùlù lọ́ pa kì í sẹ́yìn lẹ́ pa torí pé ó fi ṣẹ̀rí àlẹ́ lò lábẹ́ òfin ọlọ́run insha allah ìlú lù yẹn yóò jẹ́ ìpẹ̀sẹ̀ rẹ fún torí pé orí pé ń gba ìjìyà náà lọ́wọ́ àtìkù fi dé ìpẹ̀sẹ̀ ẹ̀ṣẹ̀ tọ́ṣẹ̀ tí fi ń jìyà ni ọ̀jẹ̀ fún ìpẹ̀sẹ̀ rẹ ni àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ yòókù ọlọ́run bí o yéé ṣe pé gbogbo ẹ̀ṣẹ̀ ni wọ́n parẹ́ o tó bá pọ́ tilẹ̀ ń lu nítorí ẹ̀ ìpẹ̀sẹ̀ ọtí rẹ ni tó bá pé zina ni ìpẹ̀sẹ̀ zina rẹ ni ọwọ́ akú lórí bẹ́ẹ̀ à ń bẹ́ẹ̀ lọ́nkọ́jẹ́pọ̀ wo ìtọ́jẹun ọlọ́run fi sàmójúkúrò ìyá yòókù fún nípa ọtí àbí zina tó sẹ́yìn a sì ṣe sọ̀látù jánásà sí la eléyìí tá ń lù lọ́wọ́ gbogbo wa a kò panu sọ̀látù àní sọ pé àwọn kan a kò pa tẹ́lẹ̀ tó bá wọ́n sọ̀yàn lóko ní ọwọ́ àfikún aṣíwájú wa ni ó ṣíwájú sọ̀látù sí la So, kò sí nǹkan kan tó di lọ́wọ́ láti síwájú sẹ́mi kó túbá ló fi múra rẹ̀ wá sẹ́mi bá sì ti túbá ó ti di àtúnbí tọ́ wọ́n ní kí ni àtọ̀ láàrin àwọn tí máa lọ bá àwọn ṣàdúrà ńlé àtàwọn alágbègbà ó wà very clear gbogbo wọn ní sèrán torí pé kìí ṣe sẹ́ni àmọ́ abayín ṣàdúrà àbí sẹ́ni ìṣẹ́ báwo agbègbà náà sí sẹ́ni kìí ṣiṣẹ́ gbogbo ẹ̀ kankan náà nítàkù kan náà tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin bí ìgbà tó ní béèrè ń sọ pé káwé tó fúyẹ́ sòrò nfẹ́ máa ṣe kán bẹ̀ méjèèjì ni ọ̀dà méjèèjì ni ọ̀dà a máa kó rẹ ẹni lọ́pọ̀ àwọn oníṣẹ́jú ká bá ní sàdúrà lọ ìranù ni èyí ti ń tànà bí ń ṣe láàyè rẹ sallallahu alaihi wa sallam ẹ sì ti mà wípé àwọn ẹni tí ń ṣe báwọn pípa dùn àlà ń ṣe àwọn náà ní máa padà di babaláwo tí wọn bá tiẹ̀ ti jẹ tí wọn bá ti jẹ kódà àwùjọ Yorùbá burú débi pé ẹlòmíì agúnmu àtàgbò ìní báwọn èèyàn kì sẹ́másì tún wá wá yóò tún fi yẹ̀wò yóò tún fi kún ọ̀láì níbi táwùjọ Yorùbá bàjẹ́ dé wọ́tọ́ yẹ kó dúró rẹ ní lẹ́fù pé Eh, medical doctor ni wọn náà máa bá ní kí agbó máa tàgún mu àbí òye wa bí kí wọn sọ pé nárùn kan ti ń tó láàmú látọdún mẹ́ta pàgùn mu kan wà tó bá ti mú mẹkọ pẹ̀lú ògùn Ọlọ́run yà dànù bí kí wọn sọ pé ibà kan ni akọ ọba ni kíní kan ni a sì ní akọ àgbo tẹ pé ó lò yóò kí akọ ọba tó tó bá dún lẹ́bùn yẹn kò yàtọ̀ sí àwọn mẹ́díkà kíní táyé ìsìn náà tó ẹ̀yìn tó yọ fẹ́ bá tó yọ àmútẹ́sù bá lọ́wọ́ èyí tó ti jẹ́ tó <laughs> ibẹ̀ ni ó ti máa pé ah, ẹ ọlọ́run ó ṣe àbí bẹ́ẹ̀ ni sani ah, ìrànlọ́wọ́ kan la wá wá dọ̀ kí ni ìrànlọ́wọ́ yẹn à gba ìwé indigenship Kogi state a ti máa pẹ́ Kogi state àbẹ́ ẹ̀rí nǹkan lọ́wọ́ á ní ah, Kogi state gbọ́ pọ́n kalẹ̀ ẹ la béèrè ọwọ́ agbọ́ pọ́nkalẹ̀ wọn àti báyìí wọn àti báyìí wọn ní bàbá mo rò pé ẹ gbọ́ ìbéèrè tí mo ń bi torí kò sí kọ́sọ́mà mi ń bi o dábàá pé kọ́sọ́mà mi lẹ̀ ń dá lóhùn mo ń béèrè pé àwọn ẹni tẹ́ ẹ mà ní Kogi tẹ́ ẹ kọ́ lẹ́tà títí lọ gbàwé ń díje yóò ní gbẹ́nu lọ́sọ̀ gbẹ́nu sọ́jàre ọ̀ma yé ọ̀ma yé ayé tí ó di ọlọ́nà tá a fi ní ríwe ńgbà fẹ́ wò ọmọ àdàbà méje wa. àdàbà funfun méje pẹ́pẹ́yẹ funfun méje ẹ̀rí nǹkan mi ọ̀daràn ọ̀daràn pẹ̀lú rẹ̀ pọ̀ láyé ní ìsìnbàjẹ́ àwọn náà sì ti mọ̀ pé ẹ̀yin náà generally kì í ṣe pé sìn lọ́jà lọ́dọ̀ yín ẹni wọ́n máa tẹ̀yìn jẹ ń wá wọ́n ní ayé ti kí ni ayé kò tọ́ ẹnjọ́ máa ta àwọn èèyàn jẹni wa nísìnyẹn kankan gbé bùkátà kan wá pé ah wàláyé kódà gan gbogbo gba ni wọ́n máa forí kójà ń káwọ̀ wọ́n máa fọwọ́ kójà ń káwọ̀ wọ́n máa ṣe náà máa sì ṣe fún láwàdà pé ṣé ìṣèpé dọ̀tí pọ̀ lè yìí. ó ní wọ́n sọ pé kínní lè wù ta lọ sọ ta lọ sọ tẹ́ǹ blọ́ọ̀dì fúlù gbogbo nǹkan yẹn fún un kó lè bá a mọ̀ pé irọ́ lásán ni tẹ wá sọ fún pé màkì àtàkùn sí kò tó sùn inṣàlá àkọ́kọ́ ní sọ ẹ̀rí imú rẹ̀ ó nyìnra rẹ̀ kíákíá ní kékeré àti alukurisi kọ ìpè pọ́ǹkì alukurani láti bẹ̀rẹ̀ dókun kọ́ran kò sì ní ìràn fún náà àwọn adọ́dọ̀ ẹnìkan wọn kàn gbé kinní kan lé lọ ní sórí kinní yìí etí rẹ mélòó méjì kí lóun máa fi gbọ́ ọ̀rọ̀ lọ́ba lọ́ba lọ́ba gbélé lọ lọ́ba fà àìgbélé lọ́ba gbélé ah ah ah àwọn dámdà yà á ìlú ó bínú. <laughs> sọ irú eléyìí wọ́n ti mọ̀ pé iná ni wọ́n tà lọ́dọ̀ yín ìdínà tán fi ráhùn yẹn bí ọba jẹbẹ wá dúró tó ti gbogbo yẹn ti ń pariwo má lọ lé oúnjẹ wo má lọ lé ibẹ̀ náà wọ́n tún lọ ibẹ̀ náà wọ́n tún lọ torí pé wọ́n ní ajá tí ọba sọnù kí é gbọ́ fèrè ọlọ́dẹ. tọ́ oníbèrè ṣe béèrè ó ní nígbà tí wọ́n sọ pé màláìkà kò ní wà pẹ̀lú ẹni tí jánábà ń bẹ lára rẹ̀ gbọ́ wàhálà dé sàbò Hurairah radiyallahu anhu Akụkọ. o le ma daru ma ọ lójú alukurani ìtakura wọn àdìsí ní ìtakura wọn na náà àsìgbọ́ ìní bí béèrè mi nísìnyí wọ́n sọ pé màláìkà kìí sún mẹ́ni tí dáná bàbá ń bẹ lára rẹ̀ bụ Hurairah radiyallahu anhu òun àtànábì ń lọ ń bọ́ sí ọba ọba rí kí ó ní jánábà ń bẹ láàrọ̀ òun òun ò sì fẹ́ bẹ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam ti jánábà ti jánábà lára anabi wa ni subhanallah innal mu'mina la yanjus mọ́mìnì kèé di ẹ̀gbin mọ́mìnì kèé dẹ̀gbin sáà bí sọ pé màlẹ́kọ̀ sùn mà ó dẹ̀gbin sáà ní màlẹ́kọ̀ sùn pé kọ̀tàkùrà kọ̀tàkùrà àwa síra wa tí lọ òní súnmọ́ yẹn ni àbá nàbí òní súnmọ́ sáà nàbí sọ àbí màlẹ́kọ̀ tẹ́lẹ̀ ìjẹ́bù ṣe jẹ́ kò túmọ̀ sí kó àwọn àgbéjà náà bá wà mọ́ṣáláṣí o <laughs> torí pé wọ́n ti wá sọ báwọn kò túmọ̀ síbẹ̀. wọ́n ní àwọn fẹ́ àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ àwọn òsì lásìkò ẹ̀kúnrẹ́rẹ́ nípa pété káwọn ké súra lẹ́yìn fatiha níraka kẹta àtẹkẹrin àwọn sọ̀làwàtì kò ní ìdàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ àyè ké súra lẹ́yìn fatiha fatiha lásán lẹ́kì fatiha lásán lẹ́kì àmọ́ tó bá ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan láàrin bóyá ní sọláàtù zuhur àbí sọláàtù al-asr ipa kí nkankan lẹ́yìn fatiha kò tó burú mbẹ lẹ́ẹ̀kan Muslim ike sọ̀hábí sọ pé a máa ń sírò bí gbàtà na- máa ń ké àyà tọ́pọ̀ tó fati alẹ́ lèjì nínú rákà kẹta àtẹkẹrin ẹ sì máa yẹ tó méje sàábì wa sọ pé àwọn nsírò bí ìgbà tí máa ń ké àyà sọpọ̀ tó fàtí alẹ́ méjì bí àyà mẹ́la torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé kò dájú o but ó súnmọ́ kọjá pé ń ké ju fàtí àlọ́ ìdí nu tàbí sọ pé tó o bá ké ju fàtí àlọ́ à ń bẹ́ lọ́nkọ́ má burú à ní sọ pé kò burú o à ń bẹ́ lọ́nkọ́ má burú torí pé kò sẹ́ẹ̀rì tó wà very open àyàfi ẹ̀rí tó wá lọ́dọ̀ Abubakar radiyallahu pa Abubakar ń ṣe sọláàtì maghrib pàtó adórí rákẹlẹ kẹta ẹnìkan wá gbọ́ tó sọ pé Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wọn gbọ́ lẹ́nu rẹ̀ sẹ́yìn mọ báyìí àyíká kí ó sókè èyí tó túmọ̀ sí pé ọkàn kankan lẹ́yìn fati àmẹ́ but kọ̀kọ́ mọ̀ fati ànìkan láti ẹ wá bá ń kíyèsí sàábì sọ pé a máa ń rí bí ìgbà tí ànábì ké fati alẹ́ mélòó lẹ́ẹ̀mejì bóòlù ẹ̀yin máa rí àwọn ìmáàmù yín nì ní rákà kẹta àti rákà kẹrin bí ìgbà tí wọ́n ké ìlàrin fatia ẹ̀yin gbàdán ò ti ṣe wá báyìí ọ̀pọ̀lọpọ̀ lè máàmù ti kó bá jẹ̀mọ́ kò síbẹ̀ nù rẹ̀ lè yàtọ̀ tó bá ti dórí rákà kẹta kẹrin àdánwò dé bẹ́ẹ̀ ni rákà kínní kejì láwọn sọ̀láṣọ zoro àti asr táyì sí kakí ó sókè àdánwò lani ó lè rí fati àkílẹ̀yìn wọn sírò àwọn eléyìí ni wọn máa ṣe lè wọn ní tó fà á nípa àwọn máa ké inú ni àwọn máa ké sẹ́mi ní ìsibí kẹ́nìkan wọlé ní kó sì lọ jókòó kọ́ máa bínú sí wa kọ́ máa bú wa kí la dé kí la ṣe kí la gbé yín ah kápẹ́ sálámà sí gbogbo yín ẹ̀ dáhùn ẹ̀ sálámà. síkẹ́ ẹ̀ gbọ́ pé mo sálámù á gbọ́ mo ni àti ah, ẹ̀yin lẹ̀ gbọ́ àwa náà ni o rò pé yé òun náà pé ẹ ṣe dáhùnù àwọn náà sọ pé ẹ sánú so bẹ́ẹ̀ náà ni lè má tó lòun akédànù ni kò sí kéwú tí ń já ó kéwú ahọ́n rẹ̀ omi ètè rẹ̀ omi ahọ́n omi ètè omi àgbọ́ kò túmọ̀ sí kò bóò wá lèmi ṣe ń ké bẹ́ẹ̀ tí wọ́n náà ń ké bẹ́ẹ̀ tó fi wá jẹ́ pé èmi ò tí ì dé máàlìkì yóò mi dín ìwọ ti rùkú. àdánwò lè má mú irun wọn lọ́pọ̀ jù láyé wa yìí torí ẹ̀ ló ti jẹ́ pé tí lè má mú kan bá ti dálẹ̀ ẹ̀fọ́ ọmọ tó ma kéwké ẹ̀fi sáyè rẹ̀ ẹ̀rí pé lè má mú òní lè padà bẹ́ẹ̀ mọ́ tí lè má mú kan bá sì ti relé tí àgbáárì ẹ̀fọ́ àwọn ọmọ kéékèèké ẹ̀fi wọ́n síbẹ̀ ẹ̀rí fún àwọn ọmọ wọn máa sọ òfin sọ̀láàtì ìmáàmù tó ẹgbẹ́ tẹ́lẹ̀ náà ashadu an la ilaha illallah àti ìbátẹ̀sà òdìdí bẹ́ẹ̀ ó ti sálámà àbẹ́yìn náà tún ẹ̀ tún kí ìsagbọn abẹ́ gbogbo àwọn àdáhùn ló páyé wọn ò sì ṣe báwí torí oògùn yẹn wọn máa gbé ká ó lè pẹ́ ní tó bá sọ̀rọ̀ ńbẹ́ wọn tí ẹ bá lọ́ọ̀yà gbẹ́kú ni àwọn babaláwo wọn níbò láti máa ma kébìlà sóòrùn gangan látàjẹ là eléyìí náà ń bẹ́ẹ̀ náà àtìsè táwọn èèyàn ń ṣe ìdí tá a fẹ́ dànù kò ní í ṣe pẹ̀lú tá a sọ lónìí à ń sọ̀rọ̀ ọtí à ń sọ̀rọ̀ ọmọkúmọ̀ ẹnìkan ń béèrè kíbílà ìdí ni pó pàtàkì akérèmọkùnmọ̀lá ẹ rí i pé ibi tá a sì ṣe ti bá àwọn èèyàn ní kíbílà finder ẹ rí i pé kíbílà finder yẹn ní áfíríkà tí wọ́n ń bì ìgbà tó ṣe pé ibi tá a kíbílà wà ò ní tẹ bá study kibla sign dáadáa ẹ pé oòrùn ni máa wá oòrùn gangan ni máa wá nísìsiyìí tó oòrùn bá wà báyìí oòrùn ni ó máa wá wàrà oòrùn nìkan kọ́ ni bùlà oòrùn oòrùn kàn jẹ́ sign ni ipe ibi tó oòrùn ti ń là ní sẹ́mi pé ibi tó oòrùn ti ń là fẹ̀ ju oòrùn lọ láì níye gbà torí ẹ tó o bá ti dojúkọ ibùlà oòrùn o ti dojúkọ bíi tíkìbìlà wà kìí ṣe pé oòrùn lọ́ta jẹ́ torí pé oòrùn kọ́ là ń sìn ẹja ṣàkíyèsí bẹ́ẹ̀ yẹn ìdí nu tọ̀pọ̀lọpọ̀ ní ìsìtàn fífẹ́ sùn kan àwọn mùsùlùmí pé kí ni wọ́n ń sìn oòrùn kìí ṣe oòrùn ni wọ́n ní kẹ́ tájẹ́ nítorí ní kẹ́ tájẹ́ tì ní kí ni ibùlà oòrùn lápèjúwe tó máa sọ fún ọ pé ibi tí wọ́n fi kíni fúláyà yìí ẹni ká kọjú sí ẹ rí i pé ó níye sáfù tó lè kọjú sí kínní yìí àwọn tó wà lọ́nkọ́ ibi táwọn kọjú sí sọ́wọ́ à ń bẹ̀ kò sí ń bẹ̀ àwọn tó wà lọ́n ibi tó ń kọjú sí kò sí ń bẹ̀ ṣùgbọ́n generally gbogbo wọn bọ̀ wọn kọjú sí ibi tí kìíní yẹn wà sọ ẹ jẹ́ ká ṣàkíyèsí rẹ̀ bẹ́ẹ̀ ìwà sèkútẹ́ lọ́ máa bẹ́ wulẹ̀ tá a máa gbogbo gbà ìpè ẹ ọ̀yẹ̀ká kìnnìkà sẹ̀ńtímítà ẹ kìnnìkà kìlómítà sẹ́rí gbogbo ẹ ní ti pẹ̀lú kìnnì oòrùn làwọn ń wò ní fa gbogbo wàhálà yìí ó dájú pé àwọn àlùjọ jẹ́ pé ibi tí kíbla wà sáwọn west ni wọn ní ní problem rẹ ìlú tí kíbla wà sí north lọ́dọ̀ tiwọn wọn ní ní problem yẹn ìlú tí kíbla tó wà ní south sọ́dọ̀ tiwọn wọn ní ní problem yẹn tẹ̀mọ̀tọ́fà nítorí pé ń bẹ̀ kí ni ká kọjú sóòrùn láàmú wá ń bẹ̀ ni àbóṣùpá aha agbọn áfíríkà wa yìí ni wàhálà pọ̀ sí mi à torí pé ọmọ China tó ṣe kibla finder oòrùn ló ń fi sẹ́ẹ̀tì kájájá mi lórí wàhálà bẹ́ẹ̀ bá ti mú oòrùn ẹ ti mú ibi tó oòrùn ti là ẹ̀yin lẹ́wàá gbọ́njú kibla finder lọ lópin ìgbà tó bá pé general outlook á sọ pé agbọ̀nbi tó oòrùn ti là náà la kọjú sí sọ́yẹ́ ká máa jà. Ja kò yẹ kájà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní kí wọ́n á ní ìdájọ́ fọ́tò yìí àtúrà àwọn rí inú tíra pàtẹ́ bá ti wá rí inú tíra alukurani lẹ́ ti rí fọ́tò ṣé fọ́tò wà ní alukurani ọjọ́ bó ti ṣe jẹ́ jàre wọ́n kọ tíra lédè lárúbáwá wọ́n túmọ̀ sí pé màláìkà làwọn lárúbáwá ni wọ́n èsè màláìkà mo rò pé yé wa àtẹ̀bí náà làbí sọ fún mi pé ẹ má jẹ́ káwọn ọmọbìnrin yẹn ọmọ lọ sílẹ̀ lárúbáwá lọ bá wọn lọ ṣiṣẹ́ àbá àsọ́ńbì tọmọbìnrin yín tó ló ń lọ wọn fẹ́ gbọ́n fúnṣẹ́ nọ́ọ̀sì irọ́ gidi ni wọn fẹ́ gbọ́n fúnṣẹ́ tíṣà irọ́ gidi ni wọn fẹ́ lọ ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ tí ọmọ bá wọn fọṣọ tí wọn tún máa ra amúlẹ̀ kan láàrì mo rò pé yé wa ẹ má gbà fọmọbìnrin yín kọ́ lọ àwọn tó máa lọ ìranu lọ́pọ̀lọpọ̀ ńlọ sí o kọlọ ń sànú wa o ẹ̀yin wọn wá fi ìyàwó rẹ lẹpẹ kọ lọ aa tiẹ bọ ọgbádùn ọfà àbúrò rẹ lẹ tiẹ bọ ọgbádùn Sista rẹ tẹ bọ ọgbádùn ó ti wá pọ̀ gan wàláhì kónkálukó kesi lé wọn ó ti pọ̀ gan tẹ bá wọ bàálù ń gbà mí ẹ rí i pé ní àlè ìdajì àwọn tẹ jọ wọ bàálù àwọn ọmọge ọmọge ni àwọn obìnrin kínkìnkìnkìnkìn tó ń kó lọ sí ọmọ ọ̀dọ̀ kò ti sí àwọn igbó ọmọ nàìjíríà tẹ́lẹ̀ kọ aṣọ ọmọ kí ló dé kí ló bàjẹ́ àwọn philippines indonesia àwọn náà máa ń kó lọ síbẹ̀ yẹn tí wọ́n máa ń lọ sọ ọmọ ọ̀dọ̀ níjọ́ wàhálà obìnrin wa di méjì pọ̀ bọ̀ nítorí tọ́lọ̀ ọwọ́ àlọ́ máa sọ ọmọ ọ̀dọ̀ ọmọ fọ̀gbẹ́ fọ́tọ̀ ẹlòmíì tó lè ṣe fún bàbá àtìyá rẹ̀ lórí owó èlò àwọn ẹjẹǹtì tó tún mọ ọ lọ ni wọn máa gbowó rẹ fún bíi ọdún méjì wò ní ní kọ́bọ̀ àwọn eléyìí ó sì tún máa bọ ọsùn tọ́ra àwọn máa túmọ̀ ayé àtúkùtù ni àwọn máa mọ́lẹ̀kẹ́ ẹ̀yìn máa nù fún pé ara àwọn ẹrú táwọn lágbára lórí wọn. tiẹ̀ bọ téèyàn bá ti gba kádàrá ńkọ́ kòdòrò bọ́ stọ̀f ní ọ̀lọ́ ọjọ́ bó jẹ́ wọ́n ní ká jókòó fi ọwọ́ sí tilẹ̀ àwọn gbọ́ pé kódà bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam sọ pé ìjókòó àwọn ẹ̀ńtọ́ lọ ń bínú sí kẹ́ ẹ jókòó kẹ́ ẹ wá fọwọ́ sí tilẹ̀ ẹ rí i pé ọkọ́ mọ̀ kọ́tọ́ àmọ́ tẹ́ bá fọwọ́ ọ̀tún tilẹ̀ kò sí ní tó burú mbẹ́ tẹ́ bá fọwọ́ méjèèjì tilẹ̀ kò sí ní tó burú mbẹ́ àmọ́ ọwọ́ sí nìkan ó burú. a try láti avoid mímáa jókòó rọ̀gbọ̀kú lórí ọwọ́ òsì wa. wọ́n ní tíyẹn bá máa ma ṣe sọ láti láì lálùwà láńkọ́ lábẹ́ òfin ọlọ́run káfíìrì nù. ẹ̀ńtọ́ máa ma tọ́mọ̀ kó wọn lálùwà látọ́ lọ sí tọ́ lọ sí sọ láti ọwọ́ káfíìrì. ló bá jẹ́ pé ro àwọn àfa alálejànú lè má mú yín tẹ́ pé májẹ̀mú tọ́jọ́ gbà pẹ̀lú alejànú náà ni pé ìgbẹ́ gbọ́dọ̀ wá ń di òun tó wọn fi máa ṣe sọ láti. tẹ̀wọ̀n ká dánwò nù gbígbà téèyàn máa má tò sẹ́yìn káfíìrì ni àfi sẹ́yìn ọ̀bá mọ̀ tán wọ́n ní sẹ́yìn lè ṣe sọ́láàtì níbi tóbìnrin mi wà tí èsè ìyàwó èèyàn tí ó sì lo hijab kí ni wọ́n wá débẹ̀ nítorí pé nísìnyí bá obìnrin olóbìnrin kò lo hijab kí ni wọ́n wá dé rúbẹ̀ mùsùlùmí ni wọ́n ó sì tún ṣe sọ́láàtì walhamdulillah ṣébi ọ̀ràn lọ́wọ́ ayẹ kó máa lọ́ọ́ ṣe sọ́láàtì kọ̀tọ́ wọ́n ní èèpo àgbàdo tí wọ́n bó lára àgbàdo lẹ́yìn ìgbà tí wọ́n pọ́sẹ̀sì àgbàdo nílé ọtí nílé ìpàtí èèpo àgbàdo yùn folofolo rẹ̀ wọ́n á máa kó wá tà fáwọn táwọn ń sin nǹkan ọ̀sìn bí adìẹ táwọn lè máa rà tó bá ti mà dájú pé ilé ọtí ní ti ń bọ̀ ẹ̀ gbọ́dọ̀ rà tí ẹ bá ti mà dájú pé ilé ọtí ní ti ń bọ̀ ẹ̀ gbọ́dọ̀ rà ẹ pàtì sí wọn lọ́wọ́. ẹ má rà eléyìí jẹba tọ wọ́n ní ẹnìkan tọ́tí ẹsẹ̀ ń ta recharge card táwọn lè lọ ra recharge card lọ́dọ̀ rẹ nílé ọtí ọ̀hún ọlọ́mọdé níjọba mú ni wọlé ọtí ọ̀hún ẹ má lọ rẹ ẹ lọ rà ń bò ní. kí ló dé gbogbo àti bá ti fẹ́ ra recharge card ẹ níwádọ̀ wa ọtí tó tẹ̀ ń ta náà ló dé. irú mi ṣe lè wọ bí sẹ́ǹtì ń sọtí torí pé mo fẹ́ ra recharge card bí kẹfẹ́ ra bọ́tú wọ́ta ni fíríjì yìí wọ́n á pọ́ tíbẹ̀ wọ́n kó gbogbo ẹ bẹ̀ sọ́yọ́ kẹ́ra ẹ̀rọ a máa lọ yìí ni. wọ́n lẹ́nìkan tí wàá jọ daràn bàbá ọ̀mùtí ni ọtí ló ń tà òǹgàn ló máa ń kọ́ tíwọ̀lù ọwọ́ afẹ́ tuba bó ní òṣèṣe ọ̀dà kéèyàn tuba o ẹni tó sì ti kú ló máa tuba o so èèyàn túba pé òun ronú pé wàdà lórí ń tọ̀sí òun sì fẹ́ ṣerú ẹ̀ mọ́ yọ wà mọ kábàámà lórí ètò ti ṣe yóò sì máa tọrọ àforíjì yọ wà nípinnu fóun tún ní padà sídìí sẹ́yìn má lọ́wọ́ wọn bá ń tọ́sẹ́ kú fún un láyé títí tóun ó fi kú owó tó ti wá pa nídìí ọtí yọ wọ́n náà láti bọ́ ọmọ lọ́wọ́ yọ bọ́ ọmọ owó ńlọ́wọ́ torí inna Allaha idha harrama shay'an harrama thamana tọ́lọ́mù bá ti lè ṣe nǹkan kan léèwọ̀ owó rẹ̀ náà kọ́ èèwọ̀ ni torí di eléyìí bá ti yé wa a wípé a gbìyànjú láti rí i pé iṣẹ́ tà ń ṣe tí ọ̀daràn owó tá a pàǹdì rẹ̀ á wọ̀ náà láti bọ́ lọ́wọ́ rẹ̀ á láyé ń bí ọ̀sán nípa wa kú lórí ìrégbè lọ káfí lọ jẹba báńláyà tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmù bí ẹni tó dá báńkì lẹ̀ tíjọba gbà pé wọ́n dá báńkì tara wọn lẹ̀ wọ́n á dá báńkì lẹ̀ wọ́n á gbọ́dọ̀ anilẹ́kọ̀ọ́ ní gbogbo gbà sọ́lọ́n tó bá fẹ́ níyàn lò yọ̀rọ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ wọn á gbọ́ bọ́lọ̀ ti fi ṣe rìbá léwọ̀ àti pé owó rìbá aburú báyìí báyìí báyìí báyìí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ apinnu fún pòǹfẹ́ túbà gbàtọ́ tí wọ́n bá pé olùmọ̀ tí ń bá a sọ̀rọ̀ olùmọ̀ á sọ fún pé tútúbà ọ̀pá iṣẹ́ báńkì tẹ̀sán ètì ẹ wà nípinnu ọkàn pẹ̀tù ní padà síbi ìwà burúkú má títí tẹ̀ fi fẹ́lẹ́ sílẹ̀ ayé sílẹ̀ ẹ sì má kábàámà lórí tó ti síwájú àmọ́ o gbogbo owó tẹ̀ tí wọ́n á kó jọ lọ́nà báńkì yìí báyìí ẹ wọ́nà láti bọ́ lọ́wọ́ rẹ̀ kẹ́lẹ́ bá pàdé ọlọ́run ọba ní rọrùn wọ́n á ní ohun ọ̀gbọ́ èyí tán sọ kẹ́yìn kí gbogbo owó tẹ̀ ti jọ ẹ bọ́ lọ́wọ́ rẹ̀ ó wá sọ pé bí kéèyàn sọ pé báńkì tá a bẹ̀rẹ̀ bí ká pé one hundred and fifty thousand naira láti bẹ̀rẹ̀ a sì ti ní one hundred and fifty billion a àwọn abọ lọ́wọ́ hundred and kì í máa ṣe thousand hundred and fifty billion minus one fifty thousand a ẹ̀yin náà ké bẹ́ẹ̀ a gaskiya gaskiya gaskiya orí gaskiya gaskiya lọ́ba kú kòkè alọ́ sọ̀fọ́ lọ àwọn ọmọ tiwọn àwọn ń bówó lọ tiwọn ní kí ló kàn wọ́n ló máa ṣe account táwọn náà bá tún continue from where you stop àwọn náà bẹ̀rẹ̀ account eléyìí jẹ́ bó ti ṣe jẹ́jà túbá lónìí kó tó dọ̀là ọba ni lọ́kàn jẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ kárí mùsùlùmí kọjá pé àwọn ń tọ́tí mùsùlùmí ni mutí mùsùlùmí ni dílà mùsùlùmí ni distributọ̀ mùsùlùmí ni gbà wọ́ọ̀dì lọ́dọọdún lórí pé ẹ̀yin lẹ́rọ tíjù àbá àbá ìsìláàmù náà wàá dáa mùsùlùmí ti ń fowó ọtí lọ Mẹ́kà mùsùlùmí tó ti ájìdé tán láwọn ń ṣe sábàkà náìt tí wọ́n á mutí wọ́n ń fọtí wẹ̀ kódà tó bá ṣeéṣe kó kọtí lọ Mẹ́kà àwọn òkò lọ. akramakumullah níparí àwọn nǹkan kan wà tá à ń tún mu o tó náà sọjọ́ pọ́tì ni o àfi ká dènà sí o wọ́n ń pa àwọn náà ní bíà bíà bíà àbí kí wọ́n pè ní wáìn wáìn ìpè non alcoholic wine òun náà léwu ọtí lò náà o ẹ̀ríkẹ́ máa rà tẹ̀tẹ̀ ẹlòmíì ó tún máa kó òun fẹ́ pọ́nyín lé ìní ọlọ kó wa kó òun fẹ́ pọ́nyín lé yóò kó wa ìgò rẹ̀ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kan báyìí ọlọ́mọdé amòmù kù mu mo rò pé yé wa wọ́n sọ fún yín pé wọ́n fi kínní kan grape wọ́n fi ṣe omi wọ́n sọ fún yín pé wọ́n fi pineapple wọ́n fi ṣe òun gan alára ó ní pàṣẹ́ntéèjì ọtí nu tẹ̀ bá kà dáadáa ó ní pàṣẹ́ntéèjì ọtí nu wọ́n bẹnu táwọn máa ń sọ́ọ̀dì yunifásitì náà ó ní pàṣẹ́ntéèjì kan nínú alikọ́hólù nínú so but àwọn wò pé pàṣẹ́ntéèjì yẹn kò lè pààyàn kò lè múyàn hún ríra ìdínú táwọn fi ń tà tí wọ́n fi máa tà ló kọ pé non non alcoholic alcoholic torí a gbọ́dọ̀ mu tó bá fẹ́ pààyàn lè tó fẹ́ pààlè juice lọ́ọ̀bà rẹ̀ àbí òye wa bí ká pọ̀ ọ̀sán ká lọ ká lọ mọ́gẹ́dẹ̀ káfí pẹnápù káfí fún wọn ti ṣe gbogbo ẹ láwùjọ wọn lọ kó lára dáńbẹ tí gbogbo tirẹlẹ ó mo rò pé yé wa so kó o tún fomi àgbọn sí kọ ọ máa mú kínú rẹ ọ dàrú kọ ọ máa tó mú kínú ẹ fi dàrú àmọ́ gbogbo òmùkùmù ká ṣọ́ra fún o lọ ń gbọ́n o lọ ń gbọ́n o ká ṣọ́ra fún o ẹ̀rí ké èyí tá a wí bọ́ bá ti síbẹ̀ ni ó yìnbọn títà gbọ́m torí ẹ ọlọ́mọdé á mú òmùkùmù ọjà bó ti ṣe jẹ subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك